You got to that. You go pay. Alaji, see, they go mocks. Go all you go back to the Made frantic efforts to say it will go peacefully. But you and I know that that what happened during the NSAS. NSAS started peacefully and the Christian and Chargers, and up to now, the command itself, not on Lagos State, so look at your eyes, boss. You're not your camera. to get out of the destruction that happened during that instance. Many people whose lives are lost, many police officers who lost their lives, many police stations that are burnt down, personal properties of police officers that are burnt down. For some, I've not gotten out of that. I don't want to allow that. We all know what Lagos is. This is the economic hub of Nigeria. This is the economic hub of West Africa. Any societies in Lagos now affects the whole country and West Africa. So that's why we don't want anybody to create any security breach for Lagos. And that's why we advise them not to. So get this out now. They have the right to protest. They have the right now to complain, but the time is not right. So, sir, I, I, you get the well, the right thing. Now, protest is legal. even in the family, when do the right thing at the wrong time, in the wrong way, you get the wrong results. the environment is not conducive now for any protest is legal because the state is still not seeing the devastating effects of NSAS. Right? Let's start Cross the now. 35 here. The intelligence report indicated that some equally arranged to have it simultaneously at the toll gate at Surulere, Iyanapaja, so even uh, the Bridge. Even some have permitted plan to go and attack the customers at the border, as they did in Ogun State, and forcefully open the border to This is no longer a protest but they want to hide under that peaceful protest being organized by those that tend to now to have that and I lay all this one on the table, the ten report. That's why I say it is not possible now for any rally, any protest in Lagos State. Sir, are you saying that the police, are you saying that the police cannot prevent the attack? Are you saying that the, no. police cannot stop the protest from being like that? Are you saying that the police does not have the ability to uh, no. protect peaceful protesters? It is our duty to protect everybody. When you want to go on something like this now, you let the police know, you see to the police. We are going on protest from social place to social place at social time and doing this. The spokesperson of the coalition said they were written to the police. Absolutely. He just said now. It was confirmed, It was confirmed. The leaders of the It were going to received it. It was confirmed you were receiving Are you denying that there was a letter, sir? Oh, I will. I will. I will I will answer. Let me answer the general. sir. Sir, sir, did you receive a protest letter, sir? Did you? I don't know what to understand by protest letter. Okay, What is protest letter? The letter is notification that there will be a protest. protest the notification that there will be a protest. And, sir, will they be tear gassed and arrested if they come out to protest? Yes. Which one? Every Bro, your camera is not small now. Come on, come now.

advice and I will saying that mic is not on. Come oh. out and do the long Please, on the mic. The mic is not on. Oh. Who is holding the mic? Please. There are procedures in protesting. There are procedure even in the letter. And there are contents of the letter. So today, you want to protest now, We tell the authorities They want to protest. This is a large number of people. It's not working very well. This is an identity. Can't hear you, sir. Mic is not working. The mic is not working. So that that's is not working. So I'm telling you I'm telling you now the worthless of that letter. I'm telling you now the letter was was supposed to be. But we didn't be arrested, we didn't be attacked, we didn't be harassed. we didn't be do was to run in Hey, eh, Blue, you are blocking us. Your phone now. Remove your hand. Remove your phone now. Sir. Audio, please. Audio. Audio, please. Audio. Go ahead. Let's hear your explanation. What collaborations do you have that Lagos have with Malawi? Let him finish one now. If I want to contract of the matter, let us know social of the And these are the identity of both of They have this as the uniform to put on, they have this now as the label to put on. So that that's the only way we can be able to separate those who are economic, and the fiscal. But when you don't put the first one as the referendum address, you want to do this one as the and I will ask you. So you should be able to tell us that we are going from one place to another at such a time, and this is, is clear or close. Anybody that does not wear this uniform is not one of us. We're giving us. And without turn now we'll be able to protest. Bring down when you make it as open-ended, when you make it an open-ended, it becomes even the security risk for yourself to be able to identify those who have been arrested. you, you harassed You, you are here now, the president are here. The president are here, you have your identity, you have the computer, you have the president. Let me see. Will they be arrested and harassed? Sir, are, are, are you saying that the inability of the police to protect peaceful protesters would mean... protecting our highways. Come, please. Come, back, please. I'm getting now. Ah, CP, sir. All law-abiding citizens this country, Lagos, they are highly protected. We dey be tear gas, sir. We dey be. We are going And harass. And what we dey do here? I dey tell Mr. D. Sir, are you saying that the, the right to peaceful protest by the protesters will be subject to the inability of the police to protect the protesters? No, that's just there for your own imagination. All the problem is that we have to protect everybody protesters too have the right to protest. But what I'm saying is that when we want to go on anything, let it be detailed so that we know that, oh, why is this somebody putting on red? This is our uniform. Somebody putting on blue is our uniform. Somebody putting on black is our uniform. So when, the, when you make it an open-ended gathering, then yourself cannot be able to control. Sir, are you saying? Sir, but all of these requirements that you have outlined are not directly stated in the Constitution. Nothing when you talk about constitution, the law is made with the circumstances of the time the law is made. When you are not implementing the law, the circumstances of the law. For example, the law made maybe in 1960. I want to implement the law now. There are no social media at that time. So that period. So you need to adapt the law now to enforce it to the circumstances of the environment and the time you are implementing So you are saying that the commission of police have the power to amend the constitution by according to time and Are you saying that the commission of police has the power to amend the constitution? Ṣé kàkí ẹ̀ sọ fún wa ní pé nígbà tí bàbá wa Fálànà tó mú tó fẹ́ ohun tẹ́ fi dá wọn pé àwọn eléyìí ni protester àwọn eléyìí ni òṣèlú protester nítorí pé ìkan tí ẹ sọ wá nígbà ní kí ẹ tún fún wa ní ìdáhùn wọn. ẹ̀yin náà wá bí bó ṣe tẹ́tẹ́ ìfẹ́ bá bá wọn ṣùgbọ́n ìgbà wọn láì kí wọ́n ṣe ìwọ́n ṣe kí wọ́n tẹ́tẹ́ bá wọn èèyàn láì láti àwọn tó ń tó wà ní àwọn tí wọ́n fi ẹ̀sùn mú wọn tó rí gbogbo amóhùnmárùn ní ọ̀tá ìyá ẹ rí i pé wọ́n kó táyà sọ́nà wọ́n kó omi sọ́nà gbogbo àwọn tó ń bọ̀ tó láti ìrìnà ìlú wọlé gbogbo àwọn tó ń bọ̀ láti ìrìnà láti jáde ìlú wọlé a ní kí èèyàn má fi ẹ̀wọ̀n ló mọ̀ wọ́n yẹ ká mọ̀ yí pé ibi tí èèyàn ti ní ààbò lábẹ́ òfin lábẹ́ òfin tí ìṣe ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ ìṣe ẹ̀kọ́ parí sí ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ so ẹ lè no leave them come no my friend come. Leave there. Uncle River. Leave there. Yeah, my man, leave there. Uh-huh. So that is all what I saw ní pé àti àwọn tí wọ́n fẹ́ fi ẹ̀hónú hàn àti àwọn tí wọ́n fẹ́ jáde ẹ̀tọ́ wa ni láti fún wọn ní ààbò tó péye fún àwọn fúnra wọn kámá wà jẹ́ pé àwọn ọmọ kọ̀ọ̀kan wá kó sí àwọn àárín wọn lẹ́kọ̀ọ́ wọn kọ́ sílẹ̀ ìṣòro tí èyí bá fà láti ìdílé lọ kó ìrẹsì kó wa kó sí tó bá kó sí lókè á lọ ṣe ìkọ́tí òdánù òkú ẹ̀ á ní wọn lẹ́nu wọn wà lọ́sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ tó fi náà láti ọkọ̀ ṣáájú pé tó bá fẹ́ ṣe òkú nípò àmì ìdánimọ̀ tábà ti mọ̀ pé àwọn ará bíi tó tẹ̀lé ní àwọn ìlú yìí ni wọ́n ò níbi ṣe ọ̀pọ̀ yẹ kó wà gbogbo ìyẹn lẹ́ẹ̀kọ́ rẹ̀ ti tó ọlọ́pàá létí ibi báyìí báyìí kọ́ ni látàgò báyìí sí aago báyìí bí wọn ti ẹ lè sọ pàtó oye èèyàn tó máa tẹ̀lé wọn níbi ìwọ́de wọn lè gbà bóyá máa tó bí ọgọ́rùn-ún bóyá tó bí ẹgbẹ̀rún táwọn náà bọ́ bá ṣe ń lò ìdíso ààbò ó péye fún wọn ṣe ti ṣe ti ṣe ti sá sá. ìkọlù tí wọ́n ṣe sílé ilé sunday kò jẹ́ kí wọ́n ráyè ráyè ṣe ṣe rú ẹ̀yìn sọ nípa ẹ̀yìn ẹni tí wọ́n lọ pa àwọn èèyàn wọn létí tí wọ́n mú mẹ́tàlá nù wọn kó ló ti lè rú ráyè sọ pé má ṣe láti ṣe ìwọ́de. wọ́n tó ṣẹlẹ̀ yẹn kọmíṣánná ọlọ́pàá ìfòyì tèmi ìlú ìbàdàn ti ṣẹlẹ̀ ìgbẹ́ kọ́dẹ̀rẹ̀ gbọ́ pé àwọn ọlọ́pàá tí wọ́n fi wọṣọ ọlọ́làwọ̀n làwọn ṣe ṣé tí Sunday Igboho bá wá ṣe àwọn kọ́tẹ́ sọ yìí ẹ máa yọ̀ǹda fún ọ láti ṣe ìwọ́de. tó bá tẹ̀sí àgbọ̀ rí pé wọ́n ní kí gbogbo kan wa aṣọ dúdú wálé nù láti ṣe ìwọ́de. àrí wọn tó jọ bẹ́ẹ̀ o àgbọ̀ wọn tó jọ bẹ́ẹ̀ pé wọ́n ní aṣọ gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ àní ah, ìdókòtò bẹ́ẹ̀ ìrẹsẹ̀ tó bá a sọ tó bá fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ ó yẹ kọ́tẹ̀ ọjọ́ ọlọ́pàá o kọ́tẹ̀ bá wa jókòó káwa jọ jókòó tù bí nùbí ọ̀nà báyìí ọ̀nà báyìí ọ̀nà báyìí ta nínú wọn tó dé àgọ́ ọlọ́pàá tó dé lọ́jọ́ gbà afẹ́jáde afẹ́kẹ́ fún wa ní ààbò tó pé láti ṣe òun. yẹsà wọn náà kọ̀wé sí i wọn náà kọ̀wé sí i. sọ̀rọ̀ jù fún wa. a ti wa.